أو اجرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكون من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب وألقوه في غيابة الجب يلتقط بعد السيارة يلتقط بعد السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمن قَصَصْنَا عَلَى يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون إن الحمد لله نحمده <clears throat> ونستعينه ونستغفره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 صلوات ربي وتسليماته عليه وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي tí a dúpẹ́ الحمد لله أترى إكي àánú rẹ̀ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam bí tí a bá tafsiru wa dé lánàá bẹ́ẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú insha Allah suratu Hud aya 94 ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاء أمرنا نجينا شعيبا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد أبراتتما القرآن pẹ̀lú orúkọ الرحمن، òun náà لنا، arahim lánàá a ṣàlàyé fún wa nípa àwọn ìjọ anabi shu'aib alayhi salatu wa salam èsì tí wọ́n fún anabi shu'aib ìgbà tó ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run wọ́n fún lésì èsì àbùkù èsì iyẹpẹrẹ anabi shuaib alayhi salatu wa salam ó sì fọ èsì fún wọn lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà ti ọgbọ́n àtòyé ó fi bá wọn sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́ bá ti jíṣẹ́ tọ́lọ́run ọba ràn wọ́n wọ́n kì í dára wọn láàmú torí pé wa ma ala ar-rasuli illa al-balagul mubin ìtọ́lọ́run làbọ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́rùn òun ó jíṣẹ́ nígbà bá ti jíṣẹ́ tọ̀ ìyókù kù sí ọwọ́ ẹ̀yìn tá a rán wọn sí ìyẹn ni ọ̀rọ̀ tí ànábì Ṣuaib aleyhisalatu wasalam tó sọ fáwọn èèyàn rẹ̀ èyí náà ló sọ kẹ́yìn tí ọlọ́run ọba fi dé a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim wa ya qaumi i'malu ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب فارتكبوا إني معكم رقيب ọlọ́run ọba ní anabi ṣọ́áìb ó ní wàyà kọ́ọ̀n ó ní mo pẹ̀yìn èèyàn mi ìmàlúwọ́lẹ̀ amákanẹ́tì kọ́ọ̀mù ń tó bá wè é ẹ máa ṣe ẹ máa lu wàhálà amaka náà ti kún bó bá ṣe wù yí ni kẹ́ ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn èmi ti jíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán mi sí yìí. inni amil. èmi náà ń ṣe ń tọ́lọ́ ń rè mí èyí tọ́lọ ń pa mí láṣẹ lèmi ń ṣe. sọ̀fà tààlàmú náà yà sí àdábù yòókùrí. bó pẹ́ bóyá sọ̀fà tààlàmú ẹ̀ ń bọ̀ wá mọ̀. máa yà sí àdábù yòókùrí. ẹni tí ìyà ẹlẹ́sìn tí ó jẹ́ tiẹ̀. láàrin èmi àti yín ẹ̀ ń padà bọ̀ wá mọ́. wọ́n máa ń bó ṣe mi lò ni bó ṣe yín ni ẹ̀ ń bọ̀ wá mọ́. wàrúta kì í bú inni máa kún rọ́kì. ẹ máa retí àsìkò tíbi náà ọlọ́run ọba tí ó ẹ máa retí ẹ kò ní pẹ́ mọ́. wọ̀lẹ́ máa jà á. inni ma'akum rọ̀kì. inni ma'akum rọ̀kì. inni ma'akum muntaziru. èmi náà ń bá yín retí ẹ ẹnu ẹ náà lájọ wa. àwọn ànẹ́bí ọlọ́run iṣẹ́ tọ́lọ́run rán wọn sáyé àbíṣẹ́ tọ́lọ́run rán wọn sáwọn èèyàn wọn bí wọ́n bá ti jẹ fáwọn èèyàn báwọn èèyàn kọ̀ wọn ò ní dara wọn láàmú torí pé kò ní diwájú ọlọ́run kẹ́nìkan ó sọ wípé òun ò gbọ́ kò ní déwájú ọlọ́run kẹ́nìkan ó pò òun ò mà àwọn òṣìṣẹ́ ọlọ́run ti wí wọ́n ti sọ wọ́n ti ṣiṣẹ́ tó lọ́rọ̀ wọn tí a bá lọ wọnú súratul A'raf ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ anabi shuaib pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nínú suratul a'raf bọ́lọ̀ ń ṣe parí ẹ̀ náà nìyí ìgbà tó lọ́wọ́ bá ní fatawalla anihum. fatawalla anihum. wàkọ́lá yá kọ́ òun. wàkọ́lá yá kọ́ òun mi làkọ̀dẹ̀ àbẹ̀lágùtùkùn rìsálà ti rọ̀ bíi. ونصحت لكم فكيف آسى على قوم كافرين ọlọ́run ọba ní fatawalla anihum fatawalla anihum anabi shuaib aleyhisalatu wasalam ó bá pa wọ́n tì fatawalla anihum ó pa wọ́n tì nígbà ó ti wí wí wí fún wọn tó ti dọ̀rọ̀ pé alẹ́ olóko fàtàwálà ánìhùn ó bá fi wọ́n lẹ̀ ó bá pa wọ́n tì í ó wá ń sọ fún wọn nígbà tó fẹ́ pa wọ́n tì ó ní mo pẹ̀yìn èèyàn mi. lápọ̀dé abẹ́lẹ́gùn tó kú múri sáálà ti ràn bí. ibi tá a ti mú nìyẹn ó náà ní wípé iṣẹ́ ta rán wọn ó náà ní àtẹ̀blíìkì tí wọ́n bá ti jẹ́ṣẹ́ yẹn bọ́lá ń ṣe rán wọn wọ́n ti ṣe dọ́là lọ́wọ́ ṣe onílàkọ́dé abẹ́lẹ́tukùn rìsáálà àti rọ́bí. làkọ́dé abẹ́lẹ́tukùn rìsáálà àti rọ́bí. onídájúdájú iṣẹ́ tí ọlọ́run ọba mi rán mi mo ti mú dé ti gbọ̀ yín. wọn náà sọ àtò lakún. kódà mo tún ṣe nàìjíríà fún yín mo gbà yín nímọ̀ràn mo tọ́ yín sọ́nà. àti ìfà àṣà àlàkọ̀ omi ń ta fìrí. gbogbo bí tọrọ yín bá wá padà já sí látara pé ẹ̀gbà tó ọlọ́run fàkẹ́yìfà àásá fàkẹ́yìfà àhàzánù bó o níṣe wa máa banújẹ́ bọ́lá bá bínú sí yín tó payán rẹ̀ èmi ò lè banújẹ́ lórí ẹ̀ torí pé ẹ ti gbọ́ fàkẹ́yìfà àásá àlá kàómi gáfìrín. bó o lè ní oṣù wa máa tọ́lọ̀ ń bá bínú sáwọn ìjọ aláìgbàgbọ́ ní tí wọ́n ń fẹ́ ní tí wọ́n fọwọ́ ara wọn fà náà ló ṣẹlẹ̀ wọn àwọn ànábì ọlọ́run wọ́n máa ń fi rinlẹ̀ pé àwọn ti jẹ́ṣẹ́ tọ́lọ́run ra wọn torí pé bọ́lọ́run ó ṣe bí àwa tí wọ́n rán wọn sí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ó ṣe bí àwọn tí ara níjẹ́. ọlọ́run ọba láwọn tí ara yín sí a bi wọ́n léèrè pé táwọn òjíṣẹ́ ọlọ́run ṣé wọ́n jíṣẹ́. wàlá náà sọ́la nínú ìwòsànlẹ̀ yìí. ẹ̀yin òjíṣẹ́ tààrán náà a bi yín ṣe jíṣẹ́. albalagul mubin ìyẹn ni ń táwọn ànábì ọlọ́run tí wọ́n pàtàkì ẹ̀ bá àmọ́ gbà ẹ̀ bá àmọ́ gbọ́ wọn ò ní aṣájíṣẹ́ fún yín anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó kù díẹ̀ wàlámà kọrùbà ajalu ìgbà tí àsìkò tánàbí ó jáde láyé tó súnmọ́ anabi ṣe hajj hajj yìí náà ni hajj kẹ́yìn tánàbí ṣe òun náà ni hajj àkọ́kọ́ òun la hajj kẹ́yìn hajj kan lànà bí ṣe láyé sallallahu alayhi wa sallam ó lè anábì ṣe umra mélòó mm. mẹ́rin ó ṣe ájì kan ájì náà ni wọ́n ń pè ní hajjatul wada ájì ìdágbére anábì bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún gbàdánábì wa parí ọ̀rọ̀ tán anábì ní albalakt. ǹjẹ́ mo jẹ́ṣẹ́ pé ṣé mo jíṣẹ́ fún yín àwọn èèyàn sàábé sọ pé bẹ̀lẹ́ft ó ti jẹ́ṣẹ́ tọ́lọ́run náà sí wa anábì ní Allahumma fashhad ìrẹ́ ọlọ́run mo fi ọ̀sẹ̀ lẹ́rìí o ìtọ́ ọ̀ràn mi mo ti jẹ́ láwọn afáàfin mo jáde ń bẹ̀ wípé lẹ́yìn ájì kẹyìn tánàbì ṣeun tó ti báwọn èèyàn sọ̀rọ̀ ìdájọ́ kankan kò tún sọ̀kalẹ̀ mọ́ torí pé ó ti parí iṣẹ́ pípadà sọ́dọ̀ ọlọ́run ló kú tánà bí ọ̀rẹ́ yìí bánàbí yìí ṣe ti ájì yẹn dé oṣù ni ló ń bẹ láàrin ìgbà tó déhùn àti ìgbà tó jáde láyé torí pé ó ti parí iṣẹ́ tọ́lọ́run náà kí ni ó tún máa ṣe mọ́ sánàbí lè máa wà kí wàá yìí má sọ̀kalẹ̀ fún bí. halibalat ǹjẹ́ mo ti ṣe pé. èyí ò náà níṣe sí gbogbo àwọn ànábì ọlọ ẹgbọ́ o ẹgbọ́ o ẹgbà o ẹgbà o ntọ́lọ́wọ́ bí àwọn ni pé ṣe fún gbogbo àáfàá fún gbogbo oníwà káwí ní tiwa ìdáyà àwọn ènìyàn ìmọ̀nà àwọn ènìyàn kò sí lọ́wọ́ wa. ọlọ́run ní máa fi yàn mọ̀nà ìwọ dúpẹ́ tiẹ̀ bọ́lọ̀ ń fi wá mọ̀nà a lè tún láti ẹnì kankan mọ̀nà. a lè jẹ nìkan ń pa láti mọ̀nà ṣùgbọ́n ọ̀ràn yẹn ni ká wò wí yọ gbà ó kò ní gbà ó àwọn gbọ́dọ̀ sọ àfihàn ẹjọ́ àwọn ànábì ọlọ́run warasatul anbiya àwọn àfáà àwọn náà ni wọ́n jogún àwọn ànábì ọlọ́ tọrọ ànábì Shu'aib alayhi salatu wa salam àwọn náà ti rí tó wí pẹ̀tọ̀ mo ti jíṣẹ́ o laqad ablagtukum risalati rabbi iṣẹ́ tọ́lọ́wọ́ bá mìíràn mi mo ti mú dé ti gbọ̀ yín mo sì tún bá yín sọ̀rọ̀ mo ṣe wáàsí mo ṣe nàṣíà mo tún gbà yín ní mọ́ra mo tọ́ yín sọ́nà. bọ́lá ń bá wá bínú sí yín èwo ni tèmi ń bẹ̀ èmi ò lè torí ẹ̀ banújẹ́ torí pé mo wí fún yín. wàlà máa já àkókò ń bẹ̀ anábì nù ẹ̀ alayhi salatu wa salam òun náà gbàlágà rìsálà fọmọ tó bí ìdọ́lọ́ ní kí n sọ fún ọmọ mi irkat màá ìyá ọmọ mi ọkọ̀ ojú omi yìí ìwọ náà wọ bẹ́ẹ̀. kó bá a lè má jọ kan nínú àwọn ẹni tí ó ṣòfò nínú àwọn aláìmọ̀ nínú àwọn kèfèrí. bọ́lá sáwí ilá jábàlì ìyá símú ni mínàlì máa. ó bàbá mi èyí tó wí yẹn ọ̀rọ̀ ò bẹ́ẹ̀. òjò wo ló fẹ́ rọ̀ àgbàrá wo ló fẹ́ wọ́ tí ó wọ àpáta èmi ò wọnú ọkọ̀ kankan sàáwì ìlà jábàlì. sàáwì ìlà jábàlì. olórí òkè kan tó ga lèmi ó lọ dúró sí kò sí bí àgbàrá ṣe wọ́ tó gbọ́ nínú ìtàn pé àgbàrá wọ́ lọ gbẹ́ngbẹ́ng máa òun sọ sáyẹ́ǹsì sẹ́yìn pé kò sí sáyẹ́ǹsì níbi ọ̀rọ̀ tọ́lọ́ sẹ́yìn pé ń tọ́ sọ yẹn náà sáyẹ́ǹsì ni ó ṣe proof torí pé àpáta tẹ rí níta yẹn in tó fi wọlẹ̀ dèédé tẹ rí níta yẹn wà ziyada òun ló wà nulẹ̀. àgbàrá wo ló wá fẹ́ wọ sáyẹ́ǹsì tó mọ̀ yẹn ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ikọ̀ tọ́ lọ́hùn nítorí pé àwọn ọmọ sáyẹ́ǹsì ó ní sàáwí ìlà jábàlì ya'simuni minal maa. ọ̀la sàáwí ìlà jábàlì ya'simuni minal olórí àpáta lèmi ó gùn lọ àpáta yẹn ó ní ó là mí ẹkún omi ò lè fi mí ṣe nǹkan kan. ọ̀làlá sí màlìyà ọmọ mi. bàbá rẹ̀ sọ fún wípé rẹ̀ ọmọ mi láàá sí màlìyà ọmọ. ọ̀làlá sí màlìyà ọmọ. kò sí tó lè là yẹn lé sáyẹ́ǹsì yẹn ò lè ṣiṣẹ́ níbi omi èyí tọ́lọ́ fẹ́ fi payé rẹ̀. amúrìláyé ilá mọ̀rọ́hìn. ọdún ẹ̀ tọ́lọ́ bá fẹ́ là nìkan ló lè là níbi omi yìí tá a sì làwọn náà àwọn tó bá wọnú ọkọ̀ ojú omi àwọn nìkan ni ó là. wàhálà bẹ́yìn náà hùn màlímọ́ o. báyìí ni omi ṣíṣe ohun pínyà láàrin anabi nuhu àtàwọn tó gbà á gbọ́ àti láàrin àwọn tó kọ tiẹ̀. bákan àmìnà ilmu rọ̀bì. ọmọ anabi nuhu sì jọ́kan nínú àwọn tó tẹ̀ tó bómi lọ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ. So ibi tí mo ti yà síbẹ̀ òun lọ́rọ̀ anábì ṣùháì anábì ṣùháì bá alẹ́ sọlọ́tù fàkẹ́yìfà àásá aláàkọ́wọ́mí káfí bó o ní ìṣẹ́ máa banújẹ́ lórí àwọn tí mo wí fún tí wọn ò gbọ́ ẹni tó bá ṣẹlẹ̀ sí wọn àwọn náà fọwọ́ ara wọn fà mí ò lè banújẹ́ àmọ́ anábì Nuh alẹ́ sọlọ́tù wasalam ó wí fọ́mẹ̀ ṣùgbọ́n mo ò gbọ́ ọmọ bómi lọ ìfẹ́ tí bàbá máa ń ní sọ́mọ ó bá gbé ànábì nù. wànádà nù rọ̀bà wù. ànábì nù ó wá gbẹ lọ gbà tó rọ̀ ọmọ rẹ̀ tómi ń gbé lọ. ànábì nù ìfẹ́ bàbá tí bàbá máa ní sọ́mọ ó gbé ànábì nù torí pé báṣárù ni èèyàn ni ìdá ànábì ọlọ́run kò mú èèyàn kúrò nínú ìjẹ́ èèyàn tíjà nẹ́bí ọlọ́run tí ò bá mú wa kúrò níbi ìjẹ́ èèyàn bó o wá ní ìdáfà gbà ẹ bàbá fà làwà ó ṣe yẹn ni èèyàn omi ń bẹ lára wa ẹ̀jẹ̀ ń bẹ lára wa ntọ́ lè ṣe ẹlòmíì náà lè ṣe wá ibi tẹ́ ẹlòmíì ti ṣubú àwa náà lè ṣubú bẹ́ẹ̀ dábàá kí sara àfa àmọ́ ṣe sinẹ́ tí ọba kí sara torí pé ìjọmọ nìyẹn ń bẹ lára wa ìjọmọ nìyẹn gbé ànábì nù rẹ̀ ó wá ní ìrẹ ọlọ́run ọba. nábìíní mi náà lè. ó lérè ọmọ mi ìrẹ ọlọ́run ọba yìí nábìíní mi náà lè ọmọ mi lomi ń gbé lọ yìí ọ̀kan ló jẹ́ inú àwọn ará ilé mi ìran ara mi ni lomi ń gbé lọ. ṣùgbọ́n o òdodo làdéhùn tí ọlọ́run ọba ṣe ni ò lè dàdéhùn rẹ̀ nù o ti lẹ́nu tí o bá ti gbọ́ yóò parun òdodo lọ̀rọ̀ tó sọ. bẹ́ẹ̀ sì ni rẹ ọlọ́run ìwọ lọ́ba tó mọ ẹjọ́ dájú gbogbo dájọ́dájọ́ lọ. ọlọ́run ọba kò tí ì jẹ́ kí sọ̀rọ̀ kò tí ì jó bọ̀rọ̀ ń délẹ̀ ọlọ́ni yá ọmọkùnrin nú rú. ẹni tó pè lára alẹ́ rẹ̀ yẹn ẹ̀ẹ̀tàn ìnáwó àfíláfọ́ èrò sọ́ọ́lì. torí pọ́mọ bú ni núhù ló bí o ṣùgbọ́n láwọn ọba ní kì í ṣọmẹ. ìnáwó àmàlò ìwà èrò sọ́ọ́lì. ìnáwó àmàlò ìwà èrò sọ́ọ́lì iṣẹ́ ẹbí ni òun gangan bó ṣe wà yẹn kì í ṣe níre kì í sọmọ re lótò fún ìpèlọmọ rẹ níwájú ìgbà lọ náà. Fàlá tásàlì máa lẹ́yìn sálábà bí ìrìn. Pínrín rẹ má tún béèrè ọ̀rọ̀ wájú mi mọ́ lórí ọ̀rọ̀ tọmọ yẹn má tún sọ mọ́. Torí pé ìdí tóun fi bómi lọ kò yí ọ, ó yà wọ́ lọ. Ìní àìdùkà àtàkùn àmì náà jáhìlì. Ọlọ́run ní mo ń kìlọ̀ fún ọ rẹ̀ nùrù, má jọ kan nínú àwọn alẹ́ màkà o. Ẹ wo ọ̀rọ̀ tó lọ sọ́fà lérí ọmọ ẹ̀ nígbà tí ìjẹ́ bàbá sọmọ tó gbé ànábì nù. àwọn ànábì ọlọ́run àmọ́nà tí wọ́n gbà mọ̀sọ́lẹ́yà tí wọ́n gbà nìyẹn táwọn bá ti wí ẹni tó bá forí kó tí ò bá ti gbọ́ wọn ò tiẹ̀ gbúdọ̀ bánújẹ́ bó ṣe yàwó wọn ló forí kó bó ṣe ọmọ wọn ló forí kó tán wọn kò lọ sọ wọn. ìmọ̀ sọ nǹkan kan yẹn wọ́n tún lè gba èébú lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀. ìyẹn ló fà á tánàbí ṣùáìb tó fi sọ pé fàkẹ́ fà á sá. fàkẹ́ fà á sá. bó o níṣe wa máa tún banú jẹ́. wàhálà kọ́ omi ń ta sí i. lérí àwọn tí mo wí fún tí wọn ò gbọ́ tìbínú ọlọ́run wá sọ̀kalẹ̀ lé wọn lérí ìyìn tí wọ́n ń wá ni wọ́n rí. bọ́ba lè rí bẹ́ẹ̀ lérí àwọn ànábì ọlọ́run a sì ti sọ pé al-ulamau warasatul anbiya àwọn àfa náà ti kó àwọn ànábì ọlọ́run ń tí ń ṣẹlẹ̀ táwọn ànábì ọlọ́run apá kan rẹ̀ ọlọ́run máa ń ta rẹ̀ sáwọn àfa náà bẹ́ẹ̀ bá ti wí ni ti ẹni tí ò bá gbà ní tó bá fara kó tọ̀ bọ́ bá fara kó tán ẹ̀ kà máa wúra náà kò tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala má jẹ́ káwọn ọmọ tá a bí ọkọ dáadáa tá à ń ṣe o má jẹ́ káwọn má yọ kẹfìrí nínú àwọn ìyàwó wa o má mú kẹfìrí jáde nínú àwọn ọmọ tá a bá bí má sì padà sàwa náà di kẹfìrí. èyí ni anabi Shuaib alayhi salatu wa salam tó sọ fáwọn èèyàn rẹ̀ náà. ولما جاء أمرنا نجينا شعيبا. ọlọ́run ọba ní نبي شعيب tó wí fún wọn tí wọn ò gbọ́ tó náà pa wọ́n tì. Wàlámà já àmúrúná. Ọlọ́run ọba ní nígbà tí àṣẹ ọlọ́run ọba tásìkò rẹ̀ wá tó àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní fàlámà já àmúrúná bí ìhìláàkí káwọn mìṣọ́ àyè. Àfọ́ Abdulrahman bin Nasir Asẹ̀dí wọ́n ní wàlámà já amru rabbina bí ihlak qaumi Shu'aib ìgbà tí àṣẹ dé tásìkò tó tọ́lọ̀ ń pàṣẹ wípé àsìkò ti tó wáyé tá a pa àwọn ìjọ Shu'aib rẹ̀ nígbà tásìkò tó. najjayna Shu'aiba. ọlọ́run ọba ní àwa la nígbà tí ìbínú ọlọ́run ọba dé ànábì ṣùáìbù ala òun. والذين آمنوا معه والذين آمنوا معه برحمة منا ọlọ́run ọba ní ìgbà tí ìbínú ọlọ́run ọba dé ala ànábì ṣùáìbù wàlẹ̀rínà àmọ́nù màáhù òun nìkan kọ́ àti ọ̀dọ̀ àwọn tí wọ́n gbà gbọ́ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ẹ̀ torí pé nínú alukur'an nínú suratul araf ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ pé àwọn kan gbà á gbọ́ àwọn kan ò gbà á gbọ́ ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ nínú alukur'an nínú suratul eh, suratul araf ọlọ́run kó yé wa ń bẹ̀ ipa àwọn kan ń bẹ tí wọ́n gba anabi shuaib. وقال الملأ الذين استكبروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فقال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب يقدم الله وإن كان طائفة منكم آمنوا بالذي وإن كان طائفة منكم آمنوا بالذي ọlọ́wọ́ bá ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú àwọn ìjọ ànábì ṣùháìb àmẹ̀nù bílẹ̀bí oríṣiríṣi tùbí yìí. àmẹ̀nù bílẹ̀bí oríṣiríṣi tùbí yìí. wọ́n gbàgbọ́ ẹni tí mo fi ránṣẹ́ iṣẹ́ tí mo fi rán ṣùháìb àwọn apá kan nínú wọn wọ́n gbà á gbọ́. ọ̀pọ̀ ìbá tó làmì mínú. àwọn apá kan sì ń bẹ nínú wọn wọn ò gbà á gbọ́. fàṣùbíràn àti ayáhàkùmọ̀ ọlọ́run bẹ́yìn nànà. ọlọ́run ọba ni ẹ sùúrù kò sí jà ń bẹ̀ ẹ sùúrù tèmi ọlọ́run tí ń fi dájọ́ láàrin ẹni tó gbà yóò gbẹ̀san tiẹ̀ àwọn tí ó gbà tiwọn náà àwọn náà ó fojú rí i. wa huwa khairul hakimin. torí pọ́lọ́ wọn bá yìí náà lọ́ba tó dára jù lẹ́ni tí dájọ́ ẹ rí i pé ntọ́lọ́ wọn bá sọ yìí òun ló padà wá ṣe. ọlọ́run ẹ jésù ẹ̀yin tẹ́ ẹ gbà àtàwọn tí ó gbà èmi ọlọ́run ń dájọ́ láàrin ẹ̀yin méjèèjì oníkálukú ó gbẹ̀san ìgbà àtàìgbà tọ́lọ́wọ́n bá fi ń sọ fún wa wípé wà lámà já àmúrù náà wà lámà já àmúrù náà na já iná ṣùháìbá ìgbà tí àti ọlọ́wọ́n bá dé pé kí wọ́n pa àwọn ìjọ ṣùháìbù rẹ̀ bíbínú ọlọ́run bá bá dé ẹni bá kúkú fẹ́ là ọlọ́run la àwọn ẹni tiẹ̀ àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run ọba la ànábì ṣùháìbù tó rán níṣẹ́ onìkan kọ́ ló là. wàlẹ́dínà àmẹ́nu máàhù. àtòjò àwọn tí wọ́n gba ànábì ṣùáìbù bọ̀. ọlọ́run ọba la àwọn náà. birahmatin minna. birahmatin minna. birahmatin minna. èyí tọ́lọ́run ọba fi kún yìí ó gbà ká ronú sí. tọ́lọ́run bá sọ pé mo là wọ́n àti àwọn tó gba ṣùháìbù gbọ́ ọ̀rọ̀ ti pé ìsàkọ́mọ̀lì kalam ṣùgbọ́n lẹ́wọ̀n bá tún wá níbi rahmatin minna àti ẹni tó bá là náà ò lè dá là àfánú ọlọ ẹni bá mọ̀nà kò lè dá mọ̀nà náà bí rahmatin minna àánú ọlọ́ọ̀ni ló jẹ́ pé kóníkàlùkù wa ká dúpẹ́ tiwa bọ́lọ̀n bá fi wá síbi ká máa ru gbá òòṣà tá a sì máa rò pé tó dáa náà sí la fẹ́ ṣe bí rahmatin minna àánú ọlọ́run ló lé àwọn tó gbà náà bá àwọn náà ò bá má dàgbà fúnra wọn àánú ọlọ́run ló kún gbogbo nǹkan tó yẹn máa tọrọ láyé kásá máa tọrọ kọlọ́hún ṣàánú wa gbogbo nǹkan tá a bá dáwọ́lé kò sí kẹta lè dá ṣe níbẹ̀ gbèlèntàṣe pàṣà ṣèyọrí àfi ká máa tọrọ rahmọ lọ. anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí ìyá wa aisha ẹgbà wa méjì afa wa abu hurairah wọn gba àdìsí yìí wa ìyá wa aisha àwọn náà gba àdìsí kan yìí náà wa afa wa bukhari ẹgbà wa àti afa wa abu hurairah ó ń bẹnu tura afa wa bukhari ẹgbà wa àti ìyàwó Aisha ó ń bẹnu tí ra fọwọ́ Muslim ẹgbà wa àti ìyàwó Aisha ọlọ́run kó bá yọ́nú sí wọn. wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní saddidu wa qaribu wa abshiru ẹsẹ̀ tó dáa ẹ kó àwọn èèyàn mọ́ra ẹ mẹ́lẹ̀ àwọn èèyàn sá ẹ máa fáwọn èèyàn nírò dùnú ni ẹ má jẹ́ ó jẹ́ pé inú yóò máa dùn láti máa fáwọn èèyàn nírò ìbànújẹ́ ọ̀kan nínú àdánwò tí social media dálẹ̀ ni ẹ ní gbọ́kẹ́ lómi ò post ìròyìn ìdùnnú láyé ẹnìkan tọ́kadà gbá torí ẹ̀ jábọ́ yóò gbé yóò máa ṣí àrẹ tó gba àwọn èèyàn káàkiri wọ́n á ṣírú ẹ jẹ́ kí inú yóò máa dùn láti máa fáwọn èèyàn nírò dùnú tó abímọ́ ọlọ́run ṣe dáadáa fẹ́ni báyìí wọ́n á ṣírú anabi ní fa innahu lan yudkhila aljannata ahadan amaluhu anabi ní ẹlọ́mọ o iṣẹ́ ẹnikẹ́ni nínú yín kò lè gbé wà àlùjánnà o iṣẹ́ ẹnikẹ́ni nínú yín kò lè gbé wọ àlùjánnà o qalu wala ant ya rasulallah àwọn sàbẹ̀ náà ìwọ ńkọ́ ńkọ́ iṣẹ́ tiẹ̀ náà ṣe lè gbé wà àlùjánnà anabi ni wàlá àná èmi gan iṣẹ́ mi ní olùgbà wà ní jẹ́nà subhanallah. ilà an yàtàgà mọ́dà ní ọlọ́hu mímí ubi rahma rahma náà anabi ni àfikọ́lẹ̀ ń wọ́n bá mi kọ́tẹ̀ mi rì sínú àánú ẹ̀ lèmi náà lè fi wà ní jẹ́nà wà ẹ wá lọ mọ̀ wípé anna ahabbal amal ila Allahi adwamuhu nínú gbogbo sẹ́tẹ̀ èèyàn bá ń ṣe síwájú ọlọ́run èyí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù yàtọ̀ sí àwọn iṣẹ́ ọ̀ranyàn àwọn iṣẹ́ pé mo fẹ́ súnmọ́ lọ́hùn èyí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù òun lèyí téèyàn bá dún ní mọ́ wà nǹkan là kódà kó mọ níwọ̀n ọlọ́run nífẹ̀ẹ́ sí yẹn tó bá yẹ pé náà fìlà ló fẹ́ mú lóru bó ṣe rákà méjì ló lè máa yàn tí ó lè máa ṣe déédéé tó níyàn sáà tó pàtì ọlọ́run fẹ́ràn rẹ̀ kódà kó máa ní méjì. hadith yìí afọwà imam muslim náà gbà àwọn kan bẹ tọ́gbàkà hadith yìí wọ́n yìí kà délẹ̀ wàá sọ wípé àní sáà máa bẹ lọ́wọ́ àánú ọlọ́run kíkí gan bẹ́ẹ̀ bá lè kí ni wọ́n àlìjánná bí làwọn ń kírun sí àwọn kan nú àwọn ìpáǹlé aláṣejù súfí wọn máa ń sọ bẹ́ẹ̀ wọn kí làwọn kí làwọn fẹ́ẹ́ ṣe síwájú Ọlọ́run àánú rẹ̀ làwọn wà wọn bá ti sàánú àwọn ó parí kí nìyẹn fẹ́ẹ́ ṣe kí làwọn fẹ́ẹ́ ṣe wọn bá máa jọsán ẹyẹ ọgbà awẹ nínú ẹ sáwẹ ní ogun yẹn wà lìjẹ nàní ẹyẹ òkírun ní yà sẹrù ní ogun yẹn wà lìjẹ nàní irun ni wọn àwọn ọgbàgbọ yọrọ ànẹbí ni anabi ni lan yudkhila ahadan aljannata amaluhu wọ́n tún bí anabi léèrè pé ìrẹ́ ń kọ́ anabi tún sọ pé wàlá àná so àdìsí yẹn làwọn gbọ́ yé o láàfin kírun mọ́ láàfin gbàrẹ̀ mọ́ kódà ẹlòmíràn sọ pé wọn ò kírun torí kó lè wà lùjẹ́ náà lọ́ba wù kó fòun sí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ni o tẹ́ ẹ bá wo àdìsí yẹn ẹ rí fún bàtà ìyókù ọ̀rọ̀ ká ṣiṣẹ́ ọjáde ń bẹ anabi sallallahu alayhi wa sallam anabi ni wa alamu ṣùgbọ́n ẹ lọ́ọ́ mọ̀ o ẹ má sí ọ̀rọ̀ tí mo sọ gbọ́ yìí o anna ahabbal amal ilallah dájúdájú iṣẹ́ tí èèyàn máa ṣe kí gbé èèyàn wà lìjẹ́nà tọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn tí èèyàn bá ti sọ̀rọ̀ yàn nínú àwọn iṣẹ́ náfìlà àdéhùn amúhú wàyẹ̀ńkọ̀lá ó lè yí téèyàn bá dún mímọ́ téèyàn fi sílẹ̀ kódà kó mọ níwọ̀n tá a bá wo síyá kọ̀ọ̀rọ̀ yìí kì í ṣe fánàbì nọlifáì pé iṣẹ́ ẹ̀wọ́ gbọ́ wà lẹ́nà o ìtànẹ́bì fẹ́ jó yín wà ń bẹ̀ ni pé ẹlòmíì máa ń rò pé bí jẹ́ ṣe pọ̀ tó ní ọjọ́ ọlọ́run lójú tànàbì ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ èyí tẹ́ bá fà níyàn dáadáa ṣe tẹ́ ẹ sì dún nímọ̀ òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí yòó ọbẹ̀rẹ̀ náà fìlà látàgò mẹ́wàá dàgò mẹ́sàn-án ọ̀yàn náà fìlà títí títí fá dàgò márùn-ún dájú o lè kọ̀ntínú pẹ̀lú ẹ̀ bọ́ ọ bá sì wà lọ́dọ̀ tó ń ṣe gbàgbà bá dé òní lè ṣe mà èyí tágbára ó lè gbé téèyàn ó lè máa ṣe tó lè dún ní mọ́ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa tí wọ́n ṣáájú kọ́lọ́wọ́n ọba kó mọ̀ṣẹ́ bá ṣàánú ẹ̀rí bàbá mi tìláwà kùránì yìí yóò tún tìláwà kùránì sá bí ṣe ń parí ẹ̀ lọ́tùmá bí ṣe ń parí ẹ̀ lọ́tùmá yóò dùn ní mọ́ títí títí títí tí tó fi já ẹ̀ láyé ẹlòmíín bẹ àwọn monday àti thursday yìí kò sí nítorí kódà kò travel yọgbà yóò dùn ní mọ́ ẹlòmíín monday nìkan ló mú ẹlòmíín náà fi lè rò yìí tó bá ti jí látago mẹ́rin bàbá kan jọ kan ọ̀rọ̀ kọ̀rọ̀ ó wá ní tí ìbá epo ọ̀rọ̀ yìí lójú òun sọ òun ti ń jí lóru yẹn náà fílẹ̀ òru nìsín lẹ́yìn ogójì ọdún ni òun ò sì dín òun ò òun ò òun ò mìtẹ̀ forty years kì í sì sáfà ibi ìmọ̀ tó wà bẹ́ẹ̀ ó ń ṣe ọwọ́ ní bàbá wọn láti bí ogójì ọdún òun ò mí náà fílẹ̀ òru àdìwà mọ̀fọ́ èyí tí èèyàn tún ní mọ́ nínú iṣẹ́ ọ̀rọ̀ tánàbí sọ yìí kì í ṣe fánàbí kọ̀ǹdẹ́ẹ̀mù pé iṣẹ́ wa gbé àwa jẹ náà àmọ́ má máa rò wípé bó bá ti pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ ń sí lójú ọlọ́run lójú torí pé ìtọ́lọ́run ó fún wa nínú àlìjẹ́ náà ó ju iṣẹ́ tá a ṣe lọ wàlẹ́nàjìjì yá nàhú bí ahsan mọ̀kánù yá mẹ́lẹ̀ ẹ̀sán tí ń sá fún yín ó ju tẹ̀ ṣe lọ gbogbo bó tilẹ̀ kó ṣe wàhálà tó náà tọ́lọ̀ bá fi ọwọ́ àlìjẹ́nà ìwọ náà ó gbà wípé n tó orí náà àlìjẹ́nà ó ju tó ṣe lọ. mahalu shahid èyí tá a fẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni wípé rahma ọlọ́run ilà an yatagamadaniyallaw mini ubi rahma àánú ọlọ́run. bákan náà inú wa ti àfọwà ìmáàmù Buhari àfọwà àbúrò rẹ̀ ànágbàá wa wọn lànà bí ní lan yudkhila ahadan amaluhul janna. ẹnikẹ́ni nínú yín iṣẹ́ ò lè gbé wa àlìjẹ́nà kọ́ọ̀lù wàlà anta ya Rasulullah wọ́n ní rẹ̀ náà ń kọ́ ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lù aláwàlà ánà tọ́fi dórí èmi náà illa an yatagammadani wa rahma àyàfi kí ọlọ́run ọba mi kó fi àánú rẹ̀ àti ọlá rẹ̀ kó fi bòmí dàrú anabi tó wá ní fasadidu ẹ̀kọ́ àwọn ènìyàn mara wala yatamanna ahdukumul maut nínú yín ẹ má máa bẹ lọ́nkọ́ lọ́hún parí no matter condition tẹ́ rí kẹwàá ẹ má sọ pé ọlọ́run gbẹ̀mí mi kí ni wúlò tó ń wà láyé fún anábì ni ẹ má sọ o. ìmọ̀ mọ̀sínà torí pé tó bá wà láyé tọ́lọ́ bá ṣe ọ́ lẹ́ni tẹ́mi bá falàálàhù ayé dáadáa kọyọ̀ ó tún rí dáadáa púpọ̀ sí láyè tọ́lọ̀ bá fún ọ lẹ́nu gbogbo. wà á máa mọ̀ sí án bó bá rẹ̀ jẹ́ pé ní ibi ni ọ́ bọ́lá ń bá ní kẹ́mi rè bọ́mọ etí ọba gbà lọ́wọ́ rẹ̀ gbàgbà bá dé ó lè bẹ ọlọ́run ló ní kẹ́mi rè ogun ẹ̀mí gúngùn lọ́lọ́run fi sàánú ẹlòmíín. ngba agba dee lọ́wọ́ ronú pé ah, ọ̀yọ̀kùn ò jáwọ́ ní wá ń banújẹ́ pé ah, ká ti gbẹ̀mí òun ní kékeré ni ah, òun ò mọ tó fi pàdé ọlọ́ nígbà wa kù sàátà sàgbà ti dé jùbàjùbà látara pọ́lọ̀ òun fún lẹ́nu kọ̀ọ̀kan anabi sọlọ ká pé kéèyàn tọrọ bó bá sì ní sẹ́ ẹbí lọ́wọ́ náà bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n fún ọlẹ́yìn fún kó o lè jáwọ́ alimoyim èyí tá a fẹ́ mú yọ ló ń bẹ̀ òun náà ni wípé walladhina amanu ma'ahu bi rahmatin minna. walladhina amanu ma'ahu bi rahmatin minna. ọlọ́run bá ní Allah ànábì Shuaib òun nìkan kọ́ àtàwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ntaafi làwọn bi rahmatin ay bi sábàbí rahmatin minna aṣàánú wọn ni o àwọn náà ò bá bá ìbínú ọlọ́run ọba yìí lọ ṣùgbọ́n ọlọ́run àánú ọlọ́run ọba lé wọn bá. wa akhadhati alladhina zalamu as-sayha. ọlọ́run ọba ní àwọn tí wọ́n wá kù tí wọ́n kọ̀ tí wọn ò gbàtọ́ ọlọ́run ọba gbọ́ àwa ní ìgbé àsọ̀yájú igbe ẹ̀kan àní kò gbà wọ́n mú alẹ́rí iná ìfọwọ́lá mú àwọn tí wọ́n ṣàkóso tí wọ́n ṣàkóso sanabi shuaib tí wọn ò pọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ àwa ní kí igbe ẹ̀kan kó gbá wọn mú. fa asbahu fi diyarihim jafini. nínú ilé kó wá tó wà náà ni gbogbo wọn dòkú sínú ilé látara ariwo èyí tá a ní ká jágbe mọ́ wọn ntọ́lọ̀ fi pa wọ́n rẹ̀ àwọn afọ́nímọ̀ tafsir wọ́n jẹ́ kó yọ wa wípé asọ́ìhátù asọ́ìhátù òun náà ni masdaru ni masdaru marra fa'latun fa'latun masdaru rẹ̀ gangan ni asiyah ayé asọ́wùtù shadid ariwo tó lágbára ibi tá a fi sọ pé ẹ̀ẹ̀kan láriwo yẹn lọ́lọ́run fi mú wa ní wazinu masdaru ismu marra fa'latan as-sayha ay fa'latan igbe ẹ̀ẹ̀kan àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní igbe yìí malaku lọ́lọ́run ní kò jágbe yẹn bẹ́ẹ̀ sì ni etí wa tẹ́ rí yìí kapásítì ariwo tẹ́tí lè gbọ́ tí òfin ní di ó níwọ̀n bí ẹ bá gbọ́ ariwo tó pọ̀ jù etí ó dìní sí ariwo míì tí wọ́n ń bẹ kì í ṣe pé kétí ó di nìkan ẹ̀mí ò jáde lára yẹn torí wípé etí ó ń bọ́ pọ̀ lọ ṣiṣẹ́. ojú ó ń bọ́pọlọ ṣiṣẹ́ sẹ́wọ̀n kí téèyàn bá rí nǹkan tó kọjá agbára tójú rí èèyàn lè takò sáwàlálà lápẹjúwe ọkọ̀ kan sáré bọ̀ o sì mọ̀ pé ń bọ̀ bó ṣe dáná ó wá fa búrẹ́kì mọ́ fà kọ́kọ́ bọ́ọ̀bù adọ́sítì olè má o ṣùgbọ́n tójú rí yẹn ojú ojú lọ ojú wa sẹ̀ǹdẹ̀ sínú brain brain bá ṣíwọ́ wọn ò lọ dákú nínú ìmọ̀ sábàlẹ̀ èèyàn dákú ìtumọ̀ ẹ̀ ni pé tó fẹ́ àtàkì tó bá fẹ́ spark nílé àwọn nǹkan kan ń bẹ tó ṣe wípé iná yẹn ó yóò switch off rẹ̀ kò yé tó bá switch off rẹ̀ iná yẹn ò ní lè tọ gbogbo nílé yẹn já ibi tó mọ náà ni ó ti dúró bọ́rọ̀ dídá kù sí rí o in tó lè mú ẹ̀mí lọ bí ìgbà tó lọ́n switch off ọpọlọ kíkiri yẹn má bàa débi ẹ̀mí nígbà bá wá ṣe ṣe ṣe ṣe wọ́n bá ní ó ti lajú o ò sì kú ni o tẹ́pẹ́ kú gangan ni ò ní ariwo tó bá kapásítì tó ju kapásítì tẹ́tí lè gbọ́ lọ tó bá ti send signal yẹn sí brain brain ó sì wọṣẹ tí kapásítì yẹn bá tó pọ̀ jù tó bá switch yẹn off kò nílẹ̀ ọ̀hún mọ́ ẹni yóò gbàdúrà lálẹ́ kíá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó gún ti ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ pé wọ́n ń yin bọ́ǹbù àdó olóró ń bẹ̀ bọ́ǹbù kọ́ ló ń pa ẹlòmíì o ariwo yẹn ni kì í ṣe bọ́ǹbù gan ló pa ẹlòmíì ariwo yẹn ń ló pa àtàriwo bọ́ǹbù àtàriwo gbogbo èèyàn pátá ṣe bá ariwo tọmọ nìyẹn ni bó wá ní ariwo tó wá látọ̀dọ̀ lọ ọlọ́run ní oníran ìran ìyà lọ́wọ́ ọlọ́mọ jẹ wá níyàwó gbogbo àwọn tí wọ́n bá kọ́ tọ́ ọlọ́run oníkálukú kó jókòó rẹ̀ jẹ́ ọlọ́run ó mọ ẹjọ́ ní àánú yàrá rẹ̀ bá yóò yìí tún sílẹ̀ kúnlẹ̀ kò ní lè jáde ọlọ́run ó fi yọ pé òjà mọ̀ kankan àfi kéèyàn gbà fọlọ́ kéèyàn ó ṣe tiẹ̀ ọlọ́run ọba ní àwọn ìjọ ànábì ṣùáì wà á kọ́bẹ̀ tilẹ̀ bí iná vọ́lámù sọ ìhà ariwo ẹ̀kan tá a ní kí malaku kó jágbe rẹ̀ mọ́ wọn òun náà ló gbá wọn mú. فأصبحوا في fi جاثمين جاثمين jasimin majiti wọ́n ti dòkú lẹ́ẹ̀kan náà sínú ilé wọn àfáwà imam at-Tabari wọ́n ní jasimin ala rukabihim wa sar'a bi afniyatihim wọ́n dòkú lórí ìkúnlẹ̀ láì kéèyàn wà náà rẹ̀ kó sì lọ bí ẹni tí wọ́n gbé níwájú ta wọn nínú ilé wọ́n sì dòkú lọ kúkú kú ẹ̀ mọ̀rí wọn ẹnu igbe ní tó sọ wọ́n dàní. ó tún bẹ́ẹ̀ náà àwọn afúnímọ̀ tafsir tí wọ́n ní jàfínìn òun ni wípé mayitin hamidin ariwo ẹ̀kan ó sì sọ wọ́n di òkú torí wípé nínú èdè lárúbáwá jàfínìn aljufum wọ́n máa ń lò fún ẹyẹ àti èèyàn wọ́n ò ní jáfùmọ̀ tọ́yìrò jáfùmọ̀ ìǹsàn àwòrọ́jù ṣùgbọ́n tó bá dára nkú mi ni bárò kàlí alburuku lẹ́lẹ́bẹ̀ wà á mọ̀lẹ́ jù fún lìtọ́yìr wà ìǹsàn tí ẹyẹ bá ń fò lọ tó bá ti fàyà gbálẹ̀ tí ò lè gbéra mọ́ wọn ni kọ̀dé já fún ma ibi tí ó kù sí ibi tí wọ́n ti mú náà àyà ni yóò fi mọ balẹ̀ ẹsẹ̀ rẹ̀ ní ìjọlẹ̀ mọ́ wọn ó ti já fún ma nìyẹn. tọ́mọnìyàn náà bá ti wí pé ọkàn wo lulẹ̀ pì wọ́n lò slum abẹ́kọ̀ ó já fún ma ni kò tún dìde mọ́ ọlọ́run kò sọ wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba wa lo kẹ́límọ̀ yẹn láti lè picturize ká lè fọpọlọ yàwòrán báwo ni ìyà yẹn ṣe jẹ́ bó ló ṣe rí nígbà tó bọ́ọ̀lù wa jẹ́mọ́ ànábì ṣọ́ọ́bù kìlọ̀ fún wọn ń gbọ́ èrè àìgbọ́ràn kò lè rí ọlọ́run fa asbahu fi diyarihim jàfìmín nínú ilé kó wa àwọn báyìí níbi táriwo yẹn ká oníkálukú ẹ̀ńtọ́ka mọ́tọ́lẹ́tì ẹ̀ńtọ́ka mọ́wájú ta ẹ̀ńtọ́kọ́ mọ́jà ẹ̀ńtọ́ká mọ́nú yàrá ẹ̀ńtọ́ká mọ́nú pálọ̀ fa asbahu fili diyari ń jàfẹ́ ariwo ẹ̀ kan jẹ̀mọ́ táriwo yẹn ti wá tán lọ́dọ̀ ọlọ́run táriwo yẹn ti tán ẹjẹ́ àṣẹ ẹlọ́mọ níwọ̀n ó lè lò tí ìbá ṣe pé àdúrà tánàbí ti ṣe pé ọlọ́run má pa àwọn ìran mi rẹ́ ìjọ mi rẹ́ báwọn sọ ẹni bá tọ́ síyà bá a sọ dídọ́gbọ̀dà kíyàmá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìmí máa ń wá fẹ́ẹ́ bíi fúláṣì ni tọ́lá ọkọ̀ fúláṣì wa ká lè bẹ̀rù ọlọ́run pé òun níyà lọ́wọ́ o èyí tó ṣẹlẹ̀ lọ́nà ọ̀wọ̀ níjọ́ ni sáàmù díẹ̀ ti sìn tí ilẹ̀ ti fàyà àbá gbọ́ àmọ́ tó fàájì sí fúláṣì ní kékeré ẹni tó bá débi tí ilẹ̀ ti rí gbogbo olóòtú rí flagship nìyẹn ọlọ́run fẹ́ ní lọ́wọ́ ẹ jẹ́ kó gbó bẹ̀rù ọlọ́run ọlọ́run sì máa ó ní ti jàmáà lọ́wọ́ ó ní ti individual lọ́wọ́ ìwà àtẹ̀yàn méjì ẹ̀jọ̀ sùn lórí bẹ́ẹ̀dì máa nìkan ìwọ nìkan máa jìyà ń fara ni àtìyàwó jọ sùn lórí ó sì ìwọ òsì sùn ìyá kò tiẹ̀ wò mí ṣe mí wọn ni kí ló ṣe yín gba òun ò sun díjú òun ti dì í ọ̀dà ẹ̀jẹ̀ ń dúró tì í ibi tó ti dúró tì ọ́ ó tún ti sùn lọ ọ́ máa dá yà ń jẹ bẹ́ẹ̀ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ó sì mọ̀ sí ọmọ àrùn أبي الله سبحانه وتعالى ولكم بما سواه ولما جاء أمرنا نجينا شعيبا ولما جاء أمرنا نجينا شعيبا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين àwọn afọ́nímọ̀ tafsir jàfìmín wọ́n fún nítumọ̀ tó pọ̀ sún ọgbọ́ ẹ̀ náà ló ń forí sọ pé ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tó sì kú láàrin ìṣẹ́jú kan náà. la tusma'u lahu sawtan wala tara minhum haraka jàfìmín àyà yìí ọlọ́run ọba tẹ̀síwájú kàálàm yọ́gùnà òfíhá. kàálàm yọ́gùnà òfíhá. ìgbàtàwọ̀ ọlọ́run ọba ta pa wọ́n rẹ́ tán tíbinú ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lérí. kàálàm yọ́gùnà òfíhá. àti ẹni pé wọn ò gbé lùlù yẹn rí ẹyẹ lásán kò fọ́ gbogbo ẹni láàrin a second كأن لم يبنوا فيها كأن لم يبنوا فيها جماعة قصور فولون ولله المثل الأعلى ọlọ́run ló ní àpèjúwe tó ga jù bí power line ṣe rí un kí wáyà rẹ̀ já kẹgbẹ̀rún èèyàn dì mọ́lẹ̀ ẹ̀kan náà ẹ̀kan náà ní gbogbo ẹgbẹ̀rún èèyàn abẹ́kọ̀ kò ní í ṣe pé ẹ̀yàn kíkà bá kú ìkọ́ wà lójú wákàtí kan rọ́ o ẹ̀kan náà ni ó fún kálukú ní tiẹ̀ ẹ bá àtẹgbẹrún kan wẹ lẹ́ẹ̀kan náà ọlọ́ni ka alam yagna òfin ha. ka alam yagna òfin ha. ara wọn bá ní àfi bí ẹni wípé wọn ò gbénú ìlú náà rí. Àlàbọ̀dán lè Mádíyàn. Àlàbọ̀dán lè Mádíyàn. Ọlọ́run ní ìgbéjìnà sí kẹ́ẹ̀mí ọlọ́run kó máa jẹ́ tàwọn ará Mádíyàn. Kàmá báyìí dà Sàmúhùn. Bí mo ṣe ṣe fáwọn yìí náà ni mo ṣe fáwọn ìran Sàmúhùn. Bí mo ṣe gbé wọn jìnà sí kẹ́ẹ̀mí ọlọ́run torí pé ẹni tọ́lọ́ ń bá kẹ́ ìyàwó ní jẹ́ tiẹ̀. Ẹni tọ́lọ́ wọn bá parun ẹni ìyá ní lọ́dọ̀ ọlọ́run ẹni ìgbéjìnà sí kí ọlọ́run ní kàálàmíyàgúnà òfin ha. kàálàmíyàgúnà òfin ha. ọlá ní àfibì ẹni pé wọn ò gbé nù ìlú yẹn rí bí ẹni pé nìkan kan ò gbé bẹ̀ ló padà wá dà nígbà tí mo bínú sí wọn. alábòdà lè ọlọ́run ọba ní ìgbéjìnà tẹfẹtẹfẹ síkẹ Ọlọ́run ṣàánú Ọlọ́run kó máa jẹ́ tàwọn tá a parẹ́ nínú ìran mọdíàn. kẹmẹ báyìí dàtàmú. Ọlọ́run láwọn ẹ̀kọ́ ni àkọ́kọ́ àwọn kan náà ti gbẹrù gbọrí bíi tiwọn àwọn ìjọ samud àwọn ìjọ anabi sọọli bá a ti gbá wọn náà jìnnà tẹfẹtẹfẹ síkẹ Ọlọ́run nìyẹn. ìlàkọ́dẹ ọ̀sẹ̀ ìlànà Musa bíi àyà ti náà wà tó ń tọ́ ni mo bí ká tó lọ kúrò lórí ti ṣọ́áìb ká tó bọ́ sí ti fìràhàn torí pọ́lọ́ ń tò ní gbogbo àwọn al-umam al-mukaziba àwọn ìjọ tán pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ ọlọ́run tò wọ́n lẹ́sẹẹsẹ ni ká tó lọ sórí ti fìràhàn ọ̀rọ̀ nípa ìjọ ànábì ṣọ́áìb aleyhi salatu wa salam. e kan bẹ tí ò ka ká tí ò yẹ ká mọ̀ mẹ́nu wọn àti bí alukoran bó ṣe gbé bó ṣe gbé wa. akọkọ bí àwọn àyè mẹ́ta náà alukoran lọlọ ti sọ̀rọ̀ wọn ọ̀nà tó gbà pa tó sì yàtọ̀ síra wọn ò ní ṣe bẹ́ẹ̀ ní kùránì ò takora wọn. níbì kan ọlọ́run lòun fi àsọyíhà igbe òun fi pa wọn rẹ́ láàyè kan ọlọ́run ní àrọ́jífà gbígbọ̀n rìrì òun fi pa wọn rẹ́ láàyè kan yawmudulla ọlọ́run ní kójú òṣù ọkàn wọn ti balẹ̀ wọn ní ah, ohun tó tiẹ̀ mú ajá bọ́ sábẹ́ ìbòjì ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́lọ́run fi sọ. So ọ̀rọ̀ àwọn ìjọ ṣùháìbù yìí nìkan náà sí olówó fàtàwọn míì fi sọ pé à ah, bó wa ló ti wá jẹ jẹ́kọ̀ọ́ àni wá ń takora wọn ni ẹ̀pẹ́ni tọ́rọ̀ ò bá yé agbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ alukur'an kò lè takora wọn wàlẹ́ ó kánà mí ní indi ghayri llahi làwájàdú fi ikhtilafan alukur'an tí a bá lọ sínú suratul a'raf ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ lérí ọ̀nà tó ń gbà pa nínú síbáàtù tábà wọ àárọ̀ rọ́jífà lọ́lọ́ ń lò ń bẹ́ẹ̀ mẹ́ni kọ́ lọ́wọ́ oṣù ara kalẹ̀. fa àkọ́dà tuhu mo rọ́jífà. ọlọ́run ọba ní ìgbà tí mo fẹ́ pa àwọn ìjọ ṣòwáìbù rẹ̀ fa àkọ́dà tí mo rọ́jífà jìnnìjìnnì náà ló mú wọn tí wọ́n tẹ̀ ẹ́. fa asbahu fi darihim jathimin. fa asbahu fi darihim jathimin. ọlọ́run olóòdì yáàrì olójàmù bẹ́ẹ̀ ọlọ́run nínú ilé wọn wọ́n sì kú síbẹ̀ rọ́jífà jìnnìjìnnì gbígbọ̀n ọ̀kan nìyẹn nínú ti ṣùárà. kàkàndàbùrù bá kọ́dà múmú làdá bù. ọlọ́run ọba ni wọ́n pe ànábì ṣùáìbù wọ́n pè é nírọ́. àkọ́dà múmú làdá bù yàwó mú dúlà. ìyá yàwó mú dúlà la fi gbá wọn mú. iná wo tá na àdàbà yàwó mi nàbí. ìyá ọjọ́ tá wí yìí ìyà tó lágbára ni tó tóbi ni súrátù ṣùárà áyàwó ni one eighty seven ọlọ́run ní ìyá yóòmù búlà la fi jẹ wọ́n kò sọ wípé gbígbẹ̀rì ó ní yóòmù búlà ìtumọ̀ búlà ni wípé òjò ṣú òjò yẹn ṣú sí sánmà wọ́n wá wò pé ah inú ilé ló gbóná yìí ẹjí gbogbo kóra wa jọ gbogbo wọn bá sá lọ sórí dẹ́sà gbogbo wọn wọn kóra wọn lọ bẹ̀ òjò làwọn pè wọn mọ̀ pé bínú ọlọ́run ibi tá a ti parẹ́ tinú súrátù húdù tá a kà yí sọ́yà ó wá jọ́nà mẹ́ta èwo wa la fẹ́ mú bẹ́ẹ̀ àwọn tọrọ wàá yé nípa alukur'an wọn ò ní sọ́dọ̀ ṣẹbẹ́ ẹ sọ wípé ọ̀rọ̀ kur'an ò takora wọn ni ọ̀rọ̀ yìí ò takora wọn àwọn olùmọ̀ ẹ̀sìn wọn ní gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ ìjọ kan àkọ́kọ́ ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni àrọ́jífà níjọ́ náà àrọ́jífà olókọ́kọ́ ṣẹlẹ̀ níjọ́ náà kí ni túmọ̀ àrọ́jífà wọ́n ń bẹ nínú ilé jìnnìjìnnì mú wọn jìnnìjìnnì ó mú wọn jìnnìjìnnì tó mú wọn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bẹ́ẹ̀ òtútù ní ká pè ní kò yé wọn ó ní kálukú sàn gbà wọ́n ń bẹ̀rẹ̀ sí ní gbà ó tún wá já sí ooru ooru bá dé ooru mú wọn ara wọn ń gbóná inú ilé ò ṣeé dúró sí mọ́ wọ́n bá tún sálọ gbàtí wọ́n wá rí zula ẹ̀sújò tó dàbí òjì wọ́n ní à ah, ooru tó mú yìí ẹja tó sábẹ́ òjì tó gbé lábẹ́ òjì atẹ́gùn máa fẹ́ sí yẹn wọ́n sá lọ bẹ̀ níbẹ̀ yẹn ni igbe ẹlẹ́kẹ̀dá nìyẹn igbe ń gan ló mẹ́mí wọn lọ sùmẹ́tẹ̀ sáyẹn òun náà ló ṣẹlẹ̀ sí wọn bẹ̀. àwọn àfáà wọn wá mú àlàyé wá lórí eléyìí ìdí tọ́lọ́wọ́n bá fi lo rọ́jífà tó lo sọ́yà tó lo azúlà ó ń ṣe déédéé ìṣesí wọn lásìkò ọ̀kọ̀ọ̀kan lérí ọ̀rọ̀ tó bá ìṣesí kọ̀ọ̀kan mu wọ́n nígbà tó lọ́n lo rọ́jífà fún wọn ìnáma dúkìrà fi kúlì síyák mọ́ yúnásìbò in tó bá wọn mu níbi ìṣesí kọ̀ọ̀kan lọ́lọ́run fi bá wọn sọ̀rọ̀ ìgbà tí nínú sátúlù àárọ̀ nígbà tí wọ́n ní lanúkùrì jannaka ya ṣùáìb ìrẹ́ ṣùáìb á lè ọ jáde wọ̀lẹ́dí na amanu ma'aka min qaryatina ìwọ àti wẹ́n tó bá gbà ọ gbọ́ á lè yín jáde tẹfẹtẹfẹ kúrò ní ìlú wa àfààní náà sábà wípé wọ́n sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sànàbí ọlọ́ àtàwọn tó gbọ́ lọ́hùn gbọ́ náà sábà àyùd karùkù náà kà rọ́jìfà kọ́lọ̀ wọn ò fi rọ́jìfà kíjìnìjìnì ó bá wọn òun ló ṣe déédéé wọn fàrọ́jà fatibi himul arudu alẹ́dínà bọ́làmúbíà alẹ́tí bọ́làmúbíà ilẹ̀ tí wọ́n láwọn làwọn níhun páwọn ó lé ànábì ṣùháìb àtàwọn tí wọ́n gbà gbọ́ kúrò ńbẹ̀ ọlọ́ni ẹ̀yin lẹ́yìn nílẹ̀ ọ̀yá ilẹ̀ mọ́ mi mọ́ wọn. rọ́jífà ló ṣe déédéé ọ̀rọ̀ tí wọ́n sọ ilẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹ̀ wàá mọ̀ pẹ́yìn kọ́ lẹ́ni pé ìdí tó fi jẹ́ pé wà àrọ́dù ìkọ̀rọ̀jà nàbí yìí ìmìnira wọ́n fẹ́ lé ànábì ọlọ́run kúrò nínú ilẹ̀ tó pọ́lọ̀ ń lónìí wà á wùnà lẹ́mẹ̀ẹ́sáwùl ádàbà fi mọ̀kọ́ láti alànàbì yìí ìgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ sànàbì wọn èyí ò kọ́kọ́ nìyẹn ìgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ sí ànábì wọn náà sábà bíkùrù sọ̀yà ìntọ́wá ṣe déédéé wọn ni ìjágbémọ́ alẹ́tí àkàtẹ́tì um wà áhùmẹ́dẹ́tì um tó yẹ kó ọlọ́run bá fi pa wọn rẹ ẹ̀yin ń sọ̀rọ̀ òdì sànàbí ọlọ́run ẹnu tẹ́ ẹ sì fi ń sọ yìí á dà lákẹ́ ọlọ́run wàá ẹ rí i pé jíjágbe mọ́ sábà ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́ pé dákẹ́nu ẹ sẹ́mi ló ń bá sọ̀rọ̀ bá sọ yìí à wọ́n ló ló sábà gbà ń sọ̀rọ̀ òdì sànàbí wọn ìgbà tí wọ́n tún sọ fún anabi shuaib pé fa askit alayna kisafa mina sama nkunta mina sọ̀rìkì nusratu shuara tọ́ba yẹ pé lóòótọ́ ni anabi ọlọ́run ló jẹ́ ni ní kíta mọ̀ jálùwà lérí ọlọ́run ní ọya kójò sùn gbogbo tí wọ́n ń béèrè gbogbo ẹ̀ lọ́ọ̀ni kò pélé wọn lérí ìjọ kan náà ti gbogbo ẹ̀ṣẹ̀ lẹ̀ so idan gbogbo ẹni tí bá ń rò pé àbí Kùránì ó ta kó dákọ́ra wọn ìjọ kan náà ni àwọn ìvẹ́ǹtì tó ṣẹlẹ̀ níjọ́ kan náà lọ́lọ́run sọ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ká lè mọ̀ wípé ọ̀nà tọ́lọ́run fi bínú sí wọn ọ̀nà tó lágbára ni. nítorí àsìkò àwa sáré lọ síbi lámásàkà tá a lè pè ní lámásàátì balagiya níbi àwọn ẹ̀kọ́ àbákíyèsí ìgbọ́rọ̀ kalẹ̀ ètò ń bẹ inú alukur'an tí ẹ bá wo inú alukur'an al-karim àsọyíhà igbe láàyè kan ìgbà tó lọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ samud Allah subhanahu wa ta'ala ọlọ́run lo igbeun ó lo fíìlì rẹ̀ ní mùdákà Ni akọ kò ló lábo ó lò lákọ. ìgbà tí ọlọ́run sì tún sọ̀rọ̀ nípa àwọn ṣùáìb ìjọ ṣùáìb ọlọ́run lò ní àbò ṣàbáwo alukur'an eléyìí tá tán sí suratu Hud nípa ọ̀rọ̀ ìjọ ṣùáìb ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim wà ákàdátì lẹ́bí náà wọ́lá mú àṣọ ìhà ákàdátì tá a wà ń bẹ̀ wà ákàdátì lẹ́bí náà wọ́lá mú àṣọ ìhà ọlọ́run lò ìgbà tó lọ́n ti ń nípa àwọn ìjọ ànábì ṣùáì ìjọ ànábì sọ́ọ́lì àwọn samud ọlọ́run lo wà ákàdà ló ń bẹ̀yẹn wà ákàdà lẹ́rìí náà bọ́là mú àsọ́yà fa asbahu na. diyarihim jathimin. ọlọ́run ló bẹ́ẹ̀ nínú sọ́ràtù wúdù yìí náà ni o. asọ́yàtù aboni ọlọ́run ló akhadat níbi kan. ta'nisu fi'ilu ta'nisu al-fi'il asọ́yàtù níbòmí àkàdà àsọyíhà wọ́n ṣe tẹ̀síkìrì ẹ̀ láàyè mi méjèèjì náà ló wà nínú sùràtù Húdù tàkọ́kọ́ nínú sùràtù Húdù yẹn. wà á kọ́dà lẹ́rí iná wọlé mu sọ ìhà. àyà sixty eight ọlọ́run ni wà á kádà kò sí tàǹbẹ̀ wà á kádà lẹ́rí iná wọlé mu àsọ ìhà ọlọ́run ọba. ó gbá àwọn tó ṣàbòsí mú kí ló gbá wọn mú ariwo ariwo yẹn ló gbá wọn mú fa asbahu fi diyarihim jathimin afọwà abdullahi abbas wọn ní ma ahlaka Allahu ummatayn bi adabin wahidin illa qawma salih wa qawma nínú gbogbo àwọn ìran parẹ́ ìyà ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ́ fi jẹ ìran àyàfi ìjọ anabi ṣùáì àti ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ nǹkan kan lọ́wọ́ àmì igbe ọjàgbé mọ́ lẹ́yìn àwọn méjèèjì yẹn kò tún sáwọn tọ́lọ̀ ń parẹ́ tó ṣe pé nǹkan kan náà tọ́lọ̀ ń fi pa wọn rẹ̀. àfọ Abdullahi bin Abbas wọn bi sayha ọlọ́run pa pẹ̀lú wọn gẹ́rọ akàzàtì umusọ́yì atú mintahti àwọn ìjọ tànàbì sọ́ọ́lì láti ilẹ̀ lẹ́gbẹ̀yẹ ti wá àti ilẹ̀ wà qawmu Shu'aib akàzàtì umusọ́yì atú min fawqi àwọn ìjọ Shu'aib igbe tí wọ́n látòkè igbe ti wá solóbi dẹ́pẹ́ nínú súrátù húdù yìí gbàtọ́lọ́n fẹ́ sọ̀rọ̀ bóun ti pa àwọn ìjọ ànábì sọ́ọ́lì àwọn sàmúdù rẹ̀ ntọ́lọ̀ ń sọ ń bẹ̀ náà ni wípé wà á kádàlẹ̀ dínà vọ́làmù sọ àtù igbe náà ló gbá àwọn ìjọ alápòsí yìí mú àwọn ìjọ ànábì sọ́ọ́lì fa asba òfin dr imdia simin àwọn náà dòkú sínú lẹ́nu kà á ń lẹ́nu yọ̀gbìn òfin yà àfi bí ẹni wípé àwọn náà gbélu yẹn rí àlà iná samuda káfà ọlọ́run nífẹ̀ẹ́ rí àwọn ìjọ samud wọ́n ṣe kúfùrù sọ́lọ́run wọ́n kọ́tọ́ lọ́run àlàbùdàlì samud ọlọ́run lo àkádà ń bẹ̀ sùmọ́bà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ nípa ti àwọn ìjọ ànábì ṣùháì ní suratu wúdù yìí ní ninety four ọlọ́run ni walamma jaa amruna najjayna ṣùháìbán walladhina amanu ma'ahu bi rahmatin minna wa akhazat sawami alladhina zalamu sayhatu fa'asbahu fi diyarihim dàbí. àwọn olùmọ̀ wọ́n wòye sọ̀rọ̀ wípé ah, báwo ni kí ló lè fà á sọ́yí àtù abúláàmà lápèjúwe tó súnmọ́ téèyàn bá ní ẹ̀já mápèjúwe tó súnmọ́ wa tá a bá ní nkásara alukurusi nkásara alukurusi yìí o àga ṣe kí ni o ó kan a sọ pé nǹkan sàrà sí torí pé akọ ni alukursi abẹ́kọ̀ abo òun ni alimisọrọ a sọ pé nǹkan sàrà alimisọrọ rúlà ọ̀kan tá a tún lè sọ wípé nǹkan sàrọ alimisọrọ torí pé àlùmísọ́rọ́tù òun àáfíta síbẹ̀ báwo lára bá a ṣe máa ń sọ àsọyàtù àbòní àkàdà àkàdàtì àsọyàtù ọlọ́run wa ni àkàdà àsọyàtù kò fi tà sí. àwọn olùmọ̀ wọ́n ṣe wàhálà púpọ̀ lórí ọ̀rọ̀ yìí àmọ́ ju gbogbo ẹ̀ lọ gbogbo kọ́ ìdá anáwó àti sọ́rífù yóò máa tọ kùránì lẹ́yìn ni ó dàgbà tí wọ́n ń béèrè lọ́wọ́ wa wípé gírámà wo la kọ́ ká tó máa sọ yorùbá ṣé báwa ti ń sọ yorùbá sí wa jẹ́jẹ́ wa ká tó gbé gírámà kalẹ̀ abẹ́ẹ̀kọ́ so wọ́n tẹ gírámà lórí ba fún bá a ṣe sọ yorùbá ni kì í ṣe pé wọ́n tẹ yorùbá wa lórí ba fún gírámà ìwà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìwòye tí àwọn olùmọ̀ fi wo ọ̀rọ̀ yìí wọ́n wò ní mọ̀jálù nahwi wọ́n tún wò ní mọ̀jálù albalaga. àkọ́kọ́ nú ẹ̀ àwọn kan ní asọ́hátù mu'annasu majazi ni abẹ́kọ̀ abo ni ṣùgbọ́n kì í ṣe abo gangan lápèjúwe nísìnyí umu abo ni original abo ni torí pé ọmọ lè ó wà productive ó lè bímọ bíntù ọmọbìnrin abo original abo ni ṣùgbọ́n mi sọ́ra tún rúlà abo náà ni ṣùgbọ́n kò lè bímọ àpò òun ní muhannathun gairu hakiki aw majazi so wọ́n wá ní gbogbo muhannath lọ́dọ̀ àwọn lóga tó bá ti lọ jẹ́ majazi sotu abayi gbogbo muannas tó bá ti lè jẹ́ majazi fi lóga yajuzu tazkiruhu wa ta'nithuhu èèyàn lè lò nílò akọ èèyàn sì lè lò nílò abo tí kò wáni wàá gbé wá bẹ́ẹ̀ asọ́yàtù igbe muannas àkíkí ni àbí majazi naam tó bá jẹ́ bẹ́ẹ̀ nínú kọ́ ìdá àwọn elédè wọ́n ní a lè lò nílò akọ a sì lè lò nílò abo ajẹ́kẹ́ ibi tọ́lọ́ ti sọ pé akazati fúsọ́ì à ó lò nílò abo nu ibi tó ti lò ní akada asọ́ì à ó lò nílò akọ̀nà torí wípé asọ́ì àtú mu'annathun majaziyun ní hakiki ọ̀nà kan ní ọ̀nà tó a ti sọ èyí tí wọ́n sọ yẹn tahlilu nahawi ó nìyẹn lọ́dọ̀ àwọn náwó àwọn bàládọ̀ ò tí ì dá sí. torí pé lọ́dọ̀ náwó ni wípé kìnnì kan zá ìdà kò sí zá ìdà lọ́dọ̀ àwọn bàládà gbogbo ẹ̀ ló nítumọ̀ ló sì lédi ló ní dàlálà. sọ wọ́n ní ọ̀dà àti gbọ́ tó bá ṣe wípé àsọ́ìhà ó lè a lò ó níta kọ́ a lò ó níta bo. ìgbà lọ́dún tó lọ́wọ́ ò lo méjèèjì lábo àbí tí ò lo méjèèjì lákọ̀ọ́ yóò sá nídìí kan tó fà ìdí yẹn ni kẹ́rẹ́ jẹ́ ká ṣèwádìí ẹ̀ bó o láti wá ṣèwádìí yẹn ẹ jẹ́ ká wo síyá àkọ̀rọ̀ tó ń bọ̀ láti gbọ́ àgbọ́yé nǹkan yẹn ó ń bẹ nínú wọn tí wọ́n sọ wípé atẹ̀kírù fìlì òkú báyìí akọ́wá mínà tàmí tí èèyàn bá ń sọ̀rọ̀ nípa ìyà tá a bá ti gbé ìyà wá ní akọ a mọ̀ pé ìyà yẹn ó lágbára ju bàtà gbé wà lábò lọ ni wọ́n ní àrímújáde ń bẹ̀ pé ìyàtọ̀ lọ́n fi jẹ àwọn ìjọ ànábì samud tọ́lọ̀ ń gbé wá ní wàhálà fún àwọn ìjọ samud ànábì sọ́ọ̀lì wípé tó fi jẹ́ akọ́hun ajẹ́ pé ìyà tiwọn ó pọ̀ bọ́lọ̀ ń ṣe jà wọ́n ìyà igbe tiwọn yẹn pọ̀ níyà ju ti àwọn ìjọ anabi Shu'aib tọ́lọ̀ mú tiwọn wá ní wàhálà dájú tó mú wa lábò àwọn kan gbọ́dọ̀ ẹ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n sọ kọ́ọ̀lù mọ̀jọ́ ọ̀rọ̀ tí ò lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ṣùgbọ́n òun kálukú ló sọ ọ̀rọ̀ tálá kọ̀ọ̀kọ́ tá a sọ wípé lọ́dọ̀ àwọn elédè wípé tí abo tó bá jẹ́ mu'annath majazi a labo lò lábo a sì lè lò lákọ. àmì ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní lóòótọ́ ni ṣùgbọ́n gbà mí ń bẹ àwọn nǹkan míì tún lè fà á àwọn nǹkan kan lè fà á tá a fi lè rò pé ẹja lu eléyìí lákọ ẹja lu eléyìí lábo wọ́n ní atanis alẹ́ tí wọ́n bá ní abo ní nǹkan ọ̀nà méjì ló pín sí hakikiyun ومجازي ونفع الحقيقي إذا باقي أبو حقيقي لا تغذى فتاء التأميز من فعل غالبا لقوا لقوا با أكي يطا كورون بي نامت فاطمة ونام إبراهيم تريد أن فاطمة أبو حقيقي يعني نامت afitas torí pé abu hakiki àyè sábà ṣe hadfu ta ta utami kúrò bẹ́ẹ̀ dẹ̀ àlébà ìlà ìdí tá a lè fi mú kúrò ń bẹ́ẹ̀ tá a lè má fi táàkì táwa lò ní gẹ́gẹ́ bí akọ ìlà àyìnyakọ afọ́sílọ́nì ṣùgbọ́n tí nǹkan kan bá sòǹpinya láàrin fíìlì àti fáìn náhàwù kọ́mọ̀lìyàwó mọ̀ hindu ṣe ẹ̀kúta bá ní kọ́mẹ́t hindu hindu lè fẹ́ dàrú jámù fatima kọ́mẹ́t fatima abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tí nǹkan kan bá ti wà láàrin kọ́mẹ́tìhùn àti fatima tó ṣe fásilù kọ́mà àlìyáwòmà fatima jù ìgbàláyò àlẹ́ṣẹ́ bẹ́ẹ̀ hindu àlìfọ́sùlù tí fọ́sùlù bá ti lè wà láàrin alfil wàfà ìlú a ṣe muhammedu hakiki ká lò ó gẹ́gẹ́ bí akọ̀gàn wọn làlẹ́ lò ó bẹ́ẹ̀. walamma kathura al-faslu hasuna al-hal ìgbà míì wá máa ń bẹ tó bá ṣe wípé fọ́sùlù yẹn bá ti pọ̀ jù èyí tó dáa jù oníkámọ̀ lò nílò akọ. lápèjúwe hadara al-qadi al-yawma imra'atun hadara ìṣẹ̀dẹ̀ hadara alẹ́ ní hadara امرأة القاضي اليوم ṣùgbọ́n tá a bá ṣe fọ́sùlù láàrin hadọ́rọ̀ àti ìmúra'a ẹ wá wo fọ́sùlù tó pọ̀ nbẹ hadọ́rọ̀ alikọ́ọ́dí aliyahoma ìmúra'a tún so èyí tó dáa jù ìmúra'a yẹn ká lò gẹ́gẹ́ bí abo a lọ lo hadọ́rọ̀ ni lọ́dọ̀ àwọn elédè. والإثبات مع الحقيقي أولى ما لم يكن جمعا ṣùgbọ́n ìtọ́ba dé àkíkí ká máa lò nípò abo rẹ̀ ń lò dájú àyà tí ò bá ti lè jẹ́ kíni o tí ò bá ti lè jẹ́ jamu ẹ̀dá wa wo eléyìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ń sìn tí a bá wo abo yẹn mọ̀já sí mi sọ́yà. So ṣùgbọ́n tá a bá wọnú àyà yẹn a rí i pé fọ́sùlù ń bẹ láàrin àkàdà àti sọ́yà ọlọ́ni wà àkàdà lẹ́bínà sọ́làmù alẹ́bínà vọ́làmù fọ́sùlù bẹ́ẹ̀nà sọ́yà àti àkàdà. wàbìdálẹ̀ kàyé jùz ó lẹ́tọ̀ọ́ kí wọ́n lo àkàdà náà fún ó lẹ́tọ̀ọ́ nítorí wípé ìgbàláyé wà tí fọ́sílù bá ti ń bẹ láàrin alimuhanna yálà ó jẹ́ hakiki ni o àbójẹ́ mọ̀jáde tó bá jẹ́ hakiki ó da ṣùgbọ́n tó bá lọ jẹ́ mọ̀jáde wọ́n tún pọ́n ní dandan tó bá lè jẹ́ mọ̀jáde èyí tó dáa jù òun náà ní kàdíkì ni o ká lò nílò àbò nílò akọ a lè lò nílò akọ méjèèjì tó wọlé yẹn ọlọ́run wá gbé méjèèjì náà wà nínú súrà kan náà ó fi kọ́ wa lédè bẹ́ẹ̀ yẹn ti máa ń sọ. tí ẹ bá wo tàkọ́kọ́ ọlọ́run ọba ní wà á kàdà lẹ́dínà zọ́làmú àsọ̀yẹ̀ àtù àlẹ́dínà zọ́làmú ó fàsọ́là láàrin àkàdà àti àsọ̀yà tí a bá dẹ̀ tún lọ wo bí tọ́lọ́run ti lọ àkàdá tí ọlọ́run wà lamma jẹ́ amúnà jẹ́ iná ṣọ̀háìbán wàlẹ́dínà amanu máhùn bi rahmatin minna wà á kàdà الذين ظلموا الصيحة هذا يدل على جواز الأمرين عند الفصل على تعنيف الفيل وعند عدم الفصل وعند على شيء على كل ماشي sọlá ọmú méjèèjì yẹn wá ń bẹ kí ó lè máa jẹ ẹ̀kọ́ fún wa wípé méjèèjì náà òun ló wọlé òun níparí àwọn tí wọ́n àwọn kan tí wọ́n ń bẹ ní àwọn àfọ onímọ̀ àwọn wa ni àwọn tí wọ́n sọ wípé torí bọ́lọ̀ ń ti zakarọ̀ tẹ̀dùkìr àkàzà fún àwọn ìjọ ànábì samud wípé inna tẹ̀dùkìr bil uquba aqwa bìtàmì tá a bá ti sọ ọ̀rọ̀ nípa ìjìyà pẹ̀lú akọ ìtumọ̀ ẹni pé ìjìyà yẹn lágbára ju èyí tá a lò níta bọ́ àwọn àfáà kan wá ní pé nítorí sọ yẹn ò wọlé torí wípé ìdíjí ti àwọn ìjọ ànábì ṣùáì alayhi salatu wassalam tọ́lọ̀ ń fi lo wàhálà fún sọ́ì àyẹ tó fi lo abo fún wọn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pọ̀ ní ti àwọn ìjọ ṣùáì rọ́jí fàṣẹlẹ̀ yóò mú dúlà ṣẹlẹ̀ sọ́yà ṣẹlẹ̀ sòtí nǹkan bá dẹ̀ ti pọ̀ bá ń tábó bá ti pọ̀ bá yẹn dandan ni ká ànínẹ́ta rẹ̀ wọn falamọ ẹtùmí àtàlásù àṣìyá mu ànínẹ́sàtò alfáàzù ìbára fìlà àdá alẹ́bí ugulikù bí galabata àníyèsè adalimakan alalimakan lẹ́bí lámpẹ̀tàwálà fi adalimu ànínẹ́ta wọn nígbà tá à ń sọ̀rọ̀ nípa àtọ̀rọ̀ àwọn ìjọ ànẹ́bí sọ́ọ́lì samud sọ́yà yẹn ẹ̀ẹ̀kan náà ni ṣùgbọ́n bàtà fẹ́ sọ̀rọ̀ nípa ti àwọn ìjọ anabi shuaib àwọn nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ rọ́jìfà ṣẹlẹ̀ àbòní búlà ṣẹlẹ̀ àbòní sọ́yì àṣẹlẹ̀ àbòní ká lò yẹn lábo áwòlá mi rò pé ìdí nìyẹn tó fi jẹ́ pé wà á kàzá tí lẹ́bí iná bọ́ọ̀lù àmú àsọ́yì àtù níbi tí àwọn ìjọ samud níbi tí àwọn ìjọ shuaib ṣùgbọ́n akada lẹ́zínà bọ́ọ̀là mú sọ́yé àtù níbi tàwọn samud ó jẹ́ ká yẹ pé process ya tiwọn yẹn kò pọ̀ tó ti àwọn israel aláyẹ haral fọlọ́n kó sọ àwọn àbálẹ̀ kan dáadáa gbogbo atótónu tí wọ́n ṣe yìí náà wọ́n fi ń ṣe bọ̀ yìí sin àgbọ́yé ìtumọ̀ kọ́tà yìí láti lè fi ṣe ìpalẹ́numọ́ fáwọn tó fẹ́ kọ ẹnubọnú alukur'an tètè tọ́lọ́run fi sọ kur'an kalẹ̀ òsì yé wọn so làwọn afọ òfìsì atótónu tí wọ́n fi ṣàlàyé ẹ̀ lọ́nà tó lè fi yé wa. bàbá wa wọnú alukur'an àpèjúwe tó wá jọ ìyẹn náà láàyè ní ó tún wà ńbẹ̀ gbàdúrà ń sọ nú alukur'an karim a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run faman ja'ahu maw'izatum min rabbihi fantaha falahu ma salaha faman ja'ahu ọlọ́run ò ní faman ja'atuhu maw'izatun fàmọ́ ń já torí pé hu ó fọ́sùlù láàrin já à àti mọ́ irọ́ yẹ̀júùsù mọ́ dá hasfuta bẹ́ẹ̀ pọ̀ ní alukur'an níbàámu sí báwọn alárúbáwá ti máa ń sọ̀rọ̀ wọn. so bí kur'an ṣe wáyé yẹn ọlọ́run sọ kalẹ̀ nàárọ̀ bí yìí mú so kò dojú ara dàlà láti ń fún bí sèyàk ṣe wá a ṣe fún àwa ọlọ́lọ́mọ kéwù. torí pé atótónu ẹlòmíì lè mọ ní bùkátà èwo ní gbogbo lójú la fẹ́ fẹ́lẹ́ ìdè so ààyè tá a wà yìí ló bì torí pé léèké ò níbi tó ti yí wa báyìí so àwọn olùmọ̀ àwọn àfáà náà sì wà níjòkó agbúdọ̀ kẹnu bá àwọn ẹ̀yẹ wọ́n wá lè mọ ẹ̀rọ kó o ní ìdí ẹ̀ níjọ́ tí ẹnìkan tí èsè mùsùlùmí bá sọ lójú ẹ̀ bó o bá tiẹ̀ lè sọ lẹ́kùnrẹ́ tó báyìí ó lè sọ wípé hmm, mo ti gbọ́ láyé ẹ̀ bó o bá tiẹ̀ lè bá fà á kò ní í ṣe ṣe ọ lọ́nà ó ti ní mo lè má lè bọ́ ọkẹsẹ̀ bọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti yé mi ìwọ ni òye sọ ìdí nìyẹn tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣàlàyé abẹ́ Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ insha Allah ta'ala adádúró ní ààyè yìí tó bá tún di ọ̀la insha Allah kọ́lọ́n kó ṣe wà kó lórí dáadáa á máa tẹ̀síwájú wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi. وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọjọ́ ti lọ àní fi ààyè ìbéèrè lẹ̀ kí a má gbà pé ìdásí iṣẹ́ ọlọ́run ní mọ́ṣáláṣí wa èyí tó ń lọ lọ́wọ́ Darus Sunnah Islamic Foundation Mosque zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank lẹ́ẹ̀kan sí zero five one nine nine three four four five nine GT Bank Darussunnah Islamic Foundation Mosque ọlọ́mọba tí yóò bọ̀ wá lásìrí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.